بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله نتكلم بإذن الله تعالى عن أقسام الناس في الاعتقاد في الأسباب a dúpẹ́ fún ọlọ́run ọba àlekèọ́lá nísìn á tún máa sọ nípa ìpín tí àwọn èèyàn pín sí níbi ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àdíọ́kàn ó la ní sí àwọn nǹkan níjẹ́ sábàbí sábàbí oríṣiríṣi àwọn nǹkan tí a máa fi ń ṣe àgàsọ yẹn tá a máa ń lò báwo làwọn èèyàn ṣe rí níbẹ̀. القسم الأول من الناس وهو الصحيح أن يعتقد ويجعل ما جعل الله سبحانه وتعالى سبب سبب وجعل الله سبحانه وتعالى لنا أسباب شرعية مثل الرقى الشرعية وحسية مثل الدواء ìpín mẹ́ta làwọn èèyàn pín sí lábala yìí ìpín alákọ̀ọ́kọ́ òun lẹ́ni tí ó wà ní ààyè tí ó lálàáfíà òun ni bí àpẹẹrẹ ọlọ́run ọba àlekèrà ó gbé àwọn àwọn okùnfà kan kalẹ̀ nínú ìlànà ṣẹ̀ríà ní òfin wa tó jẹ́ pé tíyẹn bá tẹ̀lé bọ́lọ́run ọba àlekèrà sì gbé kalẹ̀ àǹfààní tí ọlọ́run ní yóò jáde mbẹ́ èyí ó rí àtúbà tẹ̀lé bó ṣe tọ́ àti bó ṣe yẹ bí irú rúkìá tá a máa ń ṣe tó jẹ́ ìlànà tí ànábì gbé kalẹ̀ fún wa àti bákan náà bóyá àwọn oògùn ewé egbò lọ́nà tí ó tọ́ àti èèyàn bá tẹ̀lé bó ṣe tọ́ àti bó ṣe yẹ tó lò léyìn náà. Naam. فإذا اعتقد وجعل ما جعل الله سبحانه وتعالى سبب سبب أما حسا كالدواء أو شرعا كالرقى الشرعية لديه ألم في البطن أخذ شيء من الدواء أو أخذ يقرأ على بطنه الفاتحة مثلا هذا صحيح alápẹ̀rẹ̀ gbogbo àwọn nǹkan tó jẹ́ pọ́lọ́run ló gbé kalẹ̀ fún wa yìí nínú nǹkan tó ní wọn ṣe pẹ̀lú àwọn tá à ń fojú rí ni àbí àwọn nǹkan míì tá a rí tíṣẹ̀rí ayọ̀ǹda fún wa tá a lè àfi ṣe ìwòsàn lápèjúwe ìyẹn á gbé kalẹ̀ bọ́lọ́run ọba àlìkẹ́lá sì gbé kalẹ̀ kò sí ládìí ọkàn tó yàtọ̀ sí yẹn bí àpẹẹrẹ bí kéèyàn ka fataha lápèjúwe àbí bẹ́ẹ̀ kọ́ ewé egbò náà lèèyàn lò ó sì jẹ́ pé ó nígbàgbọ́ pé ẹni tó lè jẹ́ kí nǹkan yìí ṣe lọ́lọ́run ọba àlìkẹ́lá irú eléyìí tó ṣe yìí kò sí láì fi kankan mẹ́ ọ̀ dáa. الثاني أن يعتقد ويجعل ما لم يجعل الله سبحانه وتعالى سبب سببا ẹlẹ́ẹ̀kejì nínú ìpín mẹ́ta òun làwọn tó jẹ́ pé òun ó mú àwọn nǹkan tọ́lọ́wọ́n ọba àlékẹ́lá tí ò gbé kalẹ̀ gẹ́gẹ́ bí tí a lè rí àǹfààní kan ń bẹ gẹ́gẹ́ bí sábàbí òun ó sọ di nǹkan tí a lè ra àǹfààní bẹ̀ ní sábàbí fúnra rẹ̀ láì sí ẹ̀rí jẹ́ mi nso nínú òfin ọlọ́wọ́n ọba àlékẹ́lá bẹ́ẹ̀. يعني بعض الناس مثلا يضع على البيت أو في داخل البيت أو على السيارة أو على الأولاد أشياء منها àyè ń bẹ nínú àwọn èèyàn lénìí tó yẹ pé ó lè mú nǹkan kan bọ́yá yóò fi sínú ilé rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ yóò fi sínú mọ́tò rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ó lè fi sí ara àwọn ọmọ rẹ̀ nínú àwọn nǹkan tó yẹ pé tẹ bá wádìí rẹ̀ pé kí ni àjọṣepọ̀ nǹkan tó fi sí ara ọmọ yìí àti ti ń ṣẹlẹ̀ sọmọ àbí ilé àbí mọ́tò ẹ̀yìn rídìí fún un يضع مثلا راس ثور او اسد او حوت سمك bí àpẹẹrẹ bí kéèyàn mú eré ẹfọ̀n lápèjúwe àbí kìnìún àbí àbí àbí àbí àbí ẹja. aw ayn. àbí ojú kan ni. aw kaf. àbí ọwọ́. aw ba'd al-ashya' min al-bahr. àbí àwọn nǹkan míì tó yẹ pé nínú odò ni wọ́n ti fà á yọ jáde. aw ba'd al-khiraq àbí àwọn nǹkan mi ti jẹ́ pé àwọn eh, àwọn àwọn àkísà tó ti gbó tó ti pẹ́. أو نعل قديمة أو إطارات السيارات. àbí àwọn bàtà àbí àwọn nǹkan tó jẹ́ pé àwọn àwòrán kan lára mọ́tò lápèjúwe. أو بعض الأعضاء من الحيوانات أو بعض الأشجار àbí nínú àwọn nǹkan tó yẹ pé erí àwọn nǹkan tó yẹ pé bíi apá ẹran ni àbí ẹsẹ̀ rẹ̀ ni tó jẹ́ pé àwọn ẹ̀yà ara ẹran ni àbí nǹkan míì nínú àwọn ẹni tí ń jẹ́ ẹranko lápapọ̀ àbí nǹkan tó yàtọ̀ sáwọn nǹkan wọ̀nyí. limadha taqa hadhihi al-ashya. tábà béèrè lọ́wọ́ rẹ̀ pé gbogbo àwọn nǹkan tí ó papọ̀ yìí tó fi sínú ilé rẹ̀ yìí àbí inú mọ́tò ni àbí ara ọmọ yìí kí ló dé gan kí ló fà يقول لأن الله جعلها سببا لدفعين نقول أنت جعلتها أسباب الله سبحانه لم يجعلها أسبابا لدفعين فهذا الشرك أصغر ẹni yóò àmọ fún wa lẹsìn gbàtà wa béèrè lọrẹ pé ẹ ṣe bí Ọlọ́run ló dá gbogbo àwọn nǹkan wọ̀nyí fún wa ìsìn fi ń wá ìsọ kó níbi ojú bú ni àwa àmọ sọ pé talẹni tí yóò ṣàlàyé eléyìí fún eléyìí ò rí bẹ́ẹ̀ eléyìí nínú ẹbọ tó kéré ni torọ́ lọ́wọ́ ọba àlekè ló gbé àwọn nǹkan wọ̀nyí kalẹ̀ gẹ́gẹ́ bí sábàbí tí ó dáàbò bò yẹn tó ń sọ yìí. wa idha i'taqad annaha بنفسها بذاتها هذا هو الشرك الأكبر ẹni tá a sọ كريني، ń pé ẹbọ kékeré ni nígbà tó bá jẹ́ pé ó kàn fi àwọn nǹkan yìí tọ́lọ́wọ́n ọba àlekẹ́lẹ́ ò ṣe ní ìdí tó lè bí oore kan àbí tó lè di aburú fún wa tá a fi sọ pé ẹbọ kékeré ni àmọ́ tó bá jẹ́ pé ẹni yìí lọ nígbàgbọ́ pé àwọn tóun ṣe yìí bóyá látara ẹran ni látara inú odò ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn nǹkan téèyàn máa ń ṣe ó wá gbà gbọ́ pé nǹkan yẹn ló lè làwọn àbí ló lè ṣoore kan fóun eléyìí ti kú lẹ́bọ kékeré o ẹbọ ńlá ló dìyẹn o. نعم إذا هذا ما ذكرنا من أقسام الناس في الاعتقاد في الأسباب صحيح وشرك أكبر وشرك أصغر إلي tí a نبي كنتاوين níbi نبي أديو كان pín sí níbi àdí سبابي سبابي nípa àwọn كلاك بي ń jẹ́ هذا أقسام الناس في الاعتقاد في الأسباب صحيح وشرك أكبر وشرك أصغر. eléyìí ni ìpín àwọn èèyàn níbi ntí ń jẹ́ àdíọ́kàn wọn lórí ntí ń jẹ́ sábàbí sábàbí náà àwọn ntọ́nà wọn balẹ̀kẹ́lá gbé kalẹ̀ mẹ́ta náà ni èyí tó jẹ́ pé ìpín tó dáa ìpín kejì ni ìpín tó lè kó yẹn síbi ẹbọ tí ó kéré ìpín ẹlẹ́ẹ̀kẹta ni kéèyàn ládìọ́kàn bí àwọn nǹkan wọ̀nyí tó jẹ́ pé wàá fa kí èèyàn kó síbi ẹbọ tó tóbi ọlọ́run ọba àlekèlá ni ọba tí ó mọ̀ jùlọ.